سورة المائدة آية 25 نعم بالله من الشيطان الرجيم قالوا يا موسى إنا لن ندخلها أولا ما داموا فيها ما داموا فيها ما داموا فيها لنا أبدا ما داموا فيها فاضغط أنت وربك فقاتلا إنا هؤلاء قاعدون قال رب إني لا أملك إلا نفسي وأخي واحكم بيننا وبين القوم الفاسقين قال فإنها محرمة عليهم محرمة عليهم أربعين سنة يأكلون في الأرض ولا تخفى على القوم الفاسقين واتل عليهم نبأ أعوذ بالله من الشيطان الرجيم ní òní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù rọ̀mọ̀dán ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndín ní ogójì ní ألا كان للنفوس كان الله انبتاز نقع عوام إسرائيل شوان طبعا تبي موسى بقولوا يا موسى إنا لا ندخلها أبدا ما داموا فيها يا موسى أعوذ الله البيت المقدس àbí bẹ́tùl mọ́kìdìs àníwọ̀nú ẹ̀ àlàáfíìl mùkọ́dásà àníwọ̀nú ẹ̀ láéláé mọ́dàmú fi ha nígbà tí àwọn àlẹ́ àmàlẹ́kù ní àwọn òmìnira tí wọ́n bá ti wà pé àwọn òní wọnú ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún àtẹ̀bí Musa àlebi sọlá tó wọ́n sọlá wọ́n wá sọ pé fásitì àǹkà ọ̀rọ̀ mbùkà fọ̀kàn sí là ìlà àbùnà kọ́ ìlú. torí bẹ́ẹ̀ ìwà tẹ́lẹ̀dá rẹ ẹ máa lọ ẹ lọ́ọ́ jà àwọn ojú bíbáyìí nígbà tí ẹ bá jà tẹ tán ẹ ké sí wa ìwà tẹ́lẹ̀dà rẹ̀ lọ́jà àwọn sábà tẹ́bi ètò àlùbọ̀ ṣàlẹ̀ ìṣùbáyé. gẹ́gẹ́ bí ẹgbẹ́ wa ta mú afọ alágbàdo kánẹ̀ igi òṣìṣẹ́ ọlọ́run sọlọ lọ́ọ́ àlùsọ́lá gbàdọ́ lọ́jà gbọ́dá ni. ọba àwọn mùsùlùmí jíròrò nínú àwọn ẹni tó fún un ní ìmọ̀ràn ni wọ́n mọ̀rọ̀ wá wọ́n tún bá wọn jíròrò àwọn àǹsọ́rí wa sọ pé wọ́n ké sí àwọn akẹgbẹ́ wọn. ìyáàkú nígbà èyí gángan alára lójútì ọlọ́wọ́ bá gbà lérò wọn á tó bá rí bẹ́ẹ̀ lánà kúlù làwù kàmọ́ kan láti bàdó Israel àwọn òní sọ́fà nẹ́bí gẹ́gẹ́ bí àwọn wọn ti sọ́fà Musa. tí wọ́n sọ fún mi pé bàtàm àǹtà ọ̀rọ̀ fún kàkọ́kọ́ sí là ìlà àbúrò sọ ìlú. torí bẹ́ẹ̀ ìwà tẹ́lẹ́dà rẹ lọ́jà tẹ́ ẹ bá jà tẹ́ ẹ tẹ́ àwọn bẹ́ẹ̀ ẹ bá wa bí ẹ̀rí àwọn àgbọ̀dọ̀ wa sọ fún àtẹ́bí yìí pé mo fẹ́ ní sí mẹ́lẹ́mìíràn àtẹ́bí ìfura pẹ̀lú òtítọ́ kódà tó bá gbéra láti bí ìlọ sọ́nà tó jí gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ láti àgbà àìnẹ́rẹ́kà á máa tẹ̀lé ẹ́ á tẹ̀lé ẹ́ níbẹ̀. ẹ̀rì nígbà tí wọ́n wá wùwà tí wọ́n wù yẹn lànàbí musa àdé sọlá tó sọlá ọwọ́ apàdà sí pèlè wọn. ó ṣe dùá òjé wọn lórí èdè kọ́sàdọ́ àfún ọ. ọlọ́wọ́ wọn kọ́ wá nípa àtẹ̀fẹ̀mú láwọn pé kọ́ ra ọ́n bì ìdí ìlà àmúlẹ̀kùn ńlá nàmùsí wa àfihàn. torí bí àtẹ̀kù musa sọ pé ọlọ́run bẹ lẹ́dà ebi ò sí kápá nǹkan kan jura mi lọ àtàràkùnrin mi ti ṣe Harun torí bẹ́ẹ̀ òpin àbáàrí wa àtàwọn kòókì yìí ìyẹn ni wípé nígbà tí àwọn ọmọ Israel tí wọ́n kọjá lẹ̀ láti jà nẹ́bí musa bínú sí wọn àwọn aṣèpèlè wọn pé a ah, kò sí mo ní kagbálẹ́ lórí mo ríra mi tó tó rí àpò mi háró ọ̀sẹ́ ní kẹ̀kẹ́ tó tẹ̀lé nínú wọn ọ̀sẹ́ ní ti ń gbàṣẹ ọlọ́wọ́ ọba ọ̀sẹ́ ní ti ń jẹ́ pé ewu tí mo ń pèpè lọ síbẹ̀ nípa tọ́lọ́wọ́ ọba nípa tọ̀síìn mo ríra mi mọ́rọ́mọ́ ìyá mi háró. nígbà tọrọ wá rí bẹ́ẹ̀ ọlọ́run o fáfọrọ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lùkọ́ mi nípa àṣepé pé wa òǹpìyà sáàárín wa àtàwọn ẹni tí wọ́n gbòógì ó fi a lára nìkú wọ̀ ó ní tọkọ bí bẹ́ẹ̀ ní láàrin àwọn àtàwọn dájọ́ láàrin wa wọ́n lè túbọ̀ rẹ̀ nìyẹn. báyìí ni àlì fúnà àbí tọ́lẹ́ àti tọ́gbọ́n wa látọ̀dọ̀ àtúnlẹ̀ fúnà fẹ́ẹ́ bẹ́ẹ̀ ni dọ̀hákù náà ti tú pé ẹkún sí báyìí náà wọ́n báyìí náà ọlọ́run wọ̀ ìdájọ́ láàrin àwọn àtàwọn bàbá báyìí náà wọ́n báyìí náà ọwọ́ àwọn bíi ní tùmọ̀ rẹ̀ ní ilé sílẹ̀nà náà wọ́n mẹ́nà òun bá nìyẹn ju ọ̀rọ̀ láàrin wa àti wọn. àyà bí wọ́n á tẹ̀lé tó ń jẹ́ tàrímù òkú lè yẹ̀wù tilẹ̀ àrùn àrùn tọ̀lẹ̀ kọ̀kọ́tà sáta àrùn àyìnlẹ̀ sálẹ̀. pẹ̀lú palapala tí àwọn ọmọ Israel tí wọ́n sì yẹ wọ́n yẹ̀wù ọlọ́run wá padà sí ilé fún wọn láti wọ́ ọ. ilẹ̀ mímọ́ yìí fún odidi ogójì ọdún òun lọ́rọ̀ ọlọ́run ọba tọ́lọ́ ọba wa sọ wípé fa iná ha kọ́ọ̀lá fa iná ha mọ̀hárọ́mà tó ń lọ àlẹ́ yìí. يتيمون في الأرض ولا تأتى على القوم ọlọ́wọ́ bá wá nígbà tọrọ rí bẹ́ẹ̀ ilẹ̀ yẹn ìyẹn ilẹ̀ bíbọ́ yẹn ọlọ́run padà délé wọ̀ fún àwọn yahood odidi ogójì ọdún sáko yẹtí húdà fìlà áwù ìdá ìgbólómù wọn tí wọn bá gbé rìn lẹ́nu ọ̀yọ́ wọn làwọn lọ tọ́ba tún dọ̀la wọ́n tún bára wọn lójú òògùn tọ́ba tún dọ̀tún la bẹ́ẹ̀ wọ́n wá sí bẹ́ẹ̀ odidi ogójì ọdún ni wọ́n wà lórí bẹ́ẹ̀. ìyẹn ni wípé nígbà tá a tẹ̀lé Musa aleyhi salatu wa salam tó ṣe gbèlé wọn nígbà tí wọ́n láwọn ò lè fi jihad wọ́n kọ̀ jálẹ̀ láti fi jihad jáde sójú ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́run bá wá dájọ́ lọ́dọ̀ rẹ̀ yìí pé wọn ò sì ní orílẹ̀ náà wọ̀ wọ́n dìde ogójì ọdún wọ́n wá kú sínú dàìgbò wọ́n rìn lọ gbére wọ́n ọmọ bí wọ́n fi jáde nínú ẹ̀ wọ́n láwọn ọ̀rọ̀ ìmọ̀sẹ̀lẹ̀ fẹ̀ o àtàwọn ìṣiṣẹ́ oríṣi pọ̀ tó jẹ́ ìmọ̀ nínú àwọn ohun tó ṣẹlẹ̀ nígbà tí ikọ̀ yẹn fi nù ọ nínú àìkú yẹn mú ọ tí wọ́n jẹrẹ ọ fọ́dídì àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ nígbà tí ìdàgbò yìí fi mú ọ mr zeli emil kanon nípa wípé ẹ̀sùn tó tá a dìbò wọn nígbà tí ìdàgbò yẹn fi mú ọ. وإلزام القتل والسلوى عليهم àti pé bọ́lá wọn bá ti sọ kalẹ̀ lé wọn lórí àlùbọ́sì oyin àjọ ọlọ́run sọ kalẹ̀ lé wọn lórí. àti sísọ̀kalẹ̀ oyin àjọ wọ̀nsáyíwá àti àparò láàrin gbàdégbò yẹn bí tu wọn. oji yẹn ní kí ẹsùn tó sáà ti bọ̀ wọ́n ó fi ẹ̀kọ́ rò mú ọ. ìkejì ìlú èmọ̀ náà tẹ̀lẹ̀ sẹ́wọ̀n fún òun tẹ́ ẹni mọ̀ fún àwọn tí ó lè ti bá òun ni kí oyin oyè àdó ń sọ̀kalẹ̀ fún wọn báyìí àti àparò ni wọ́n ti sè sẹ́wọ̀n kí wọ́n lè ní kílì pé kẹ̀kẹ́ ń ṣẹlẹ̀ èdè wa ti yẹ omi bá tún fẹ́ jáde ní àpáta tí wọ́n mú omi yẹn ẹnì kí gbogbo nǹkan tí wọ́n fi bí ẹ máa gbọ́ ojú kẹtẹ́ là máa ń kórìí gbogbo kẹtí òjò wọn lè fura àwọn ni, kí wọn rí ìdìrà wọn rí ìdìrà kẹkàn ọ̀rọ̀ mú ọ débi kó ló máa mú ọ yẹyẹ ọ̀rọ̀ àti wọn ti tùtà ọsẹlẹ lẹ́yìn náà ní pé ojú wọn jẹ tún bẹ àparò àtọyìn wọn tún wá lóde ibi ìṣẹ̀lẹ̀ tọ́ da tó ṣe pé ń ṣẹlẹ̀ àti ta. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àrísàmì èyí tọ́lọ́wọ́ bá fi ṣe ìkúlọ́wọ́ bá ọmọ Imran wọ́n ní lákòókò báyìí lẹ́yìn lọ́wọ́ bá sọ àtàwọ̀rọ̀ ọ̀kalẹ̀ ìyẹn òfin tí wọ́n máa lò àti àwọn òfin ìdájọ́ wọ́n ní wọ́n tún ṣe kúmbà ní wọ́n pè ní kúmbà tó lè ahad wọ́n náà ní kíní àjòjò nílá wọ́n ní wọ́n pè ní kúmbà tó zaman yẹ ibi tí yẹn lè tó bá ní sọ̀rọ̀ bí kẹ́yìn pè ní sẹ́kù ọlọ́run bá sọ yìí pé nípa bẹ́ẹ̀ fàyínà ha muhammadun alayhi ibrahim sábẹ́ náà yẹ ti yòókù lẹ́kùn náà. قال فإنها أمرة عليه حتى إذا كانت يمينهن في الأرض ولا تحت على القوم الفاسقين. الله بعد قابل ilẹ̀ mímọ́ yẹn ó máa di ìwọlé wọn lórí kó dídí ogójì ọdún gbàgbọ́ yẹtì húnẹ̀fìlì áùt sídà ìfún máa mú wọn nbí wọn ti gbẹrìn lánàá wọn bára wọn léni ọtẹlẹ bẹ́ẹ̀ fún odidi ogójì ọdún nígbà tí ogójì ọdún yìí wá gbé yóò ṣàwọn olùdóòdù tóun náà já nẹbi ọlọ́ọ̀ba nínú ọmọ tí wà wúkà lẹ́yìn nẹbi wúkà aleyhi sọlá tó sẹlẹ yóò ṣàwọn yìí ọ̀padà fún wọn jáde pẹ̀lú àwọn díẹ̀ tí wọ́n kú kú ẹ̀rọ wọn ti fẹ́ kú náà. àtọ̀pọ̀lọpọ̀ náà wọ Israel ọ̀padà fún wọn jáde wọ́n ti táwọn generation bíi ìyẹn ti fáwọn generation kan ti lọ. ọwọ́ amú ọdún ojú kọ bẹ́ẹ̀ tó lọ́kùnrin. fàhásọ́ra ha ọ̀gá náà fásitì ayọ̀ ọmọ ìgbìmọ̀ àwọn ẹni tó wà níbẹ̀ yìí àwọn àmọ́lẹ́kù yẹn yóò ṣàwọn wá sílé mọ́ wọn yẹn pé tó lè pé wọn ò ní láǹfààní àti jáde wọn ní lè jáde ọwọ́ ajá ti pé mẹ́tò ló bá kú tó sí i ọ̀padà ọ̀padà sí ilẹ̀ tí àtẹ́bí ọlọ́wọ́ ọba yóò ṣáwó tí wọ́n wọnú rẹ̀ níjọ́ júmọ̀ lẹ́yìn àlàńsàrì. wọ́n nígbà tó lù wá fẹ́ wọ̀. ọwọ́ ń bẹ̀rù yí pé sísàtọ̀dé òní dí báwọn báyìí. wọ́n ní yóò ṣáwó lòdò ọwọ́ àdójúkòrò. wọn ní ìdẹ́gì máa kú rọ yìí ẹni tá a pa látẹ̀jọ́ látọ̀dọ̀ lọ pé ìgbàtẹ́ lọ́yọ̀ ìgbàtẹ́ lọ́wọ́ àti ẹ̀yẹ́ náà ló fẹ́ mú sẹ́ńtà tó tásìkò náà yẹ kó wọ̀nyí lọ mẹ́wọ̀ yìí o wàá gẹ́gẹ́ kí n wọ bẹ́tùl mọ́kúndínlẹ̀ kílẹ̀ òní tó sú lọ́jọ́ jùmọ̀ yìí torí bẹ́ẹ̀ aláwùmọ̀ mẹ́ta àlàyé ọlọ́gbà dóòrù dúó dádó gbogbo agolé ayé ti dò sójú kan náà lẹ́sẹ̀rẹ̀ tí wọ́n bá láago ọ̀rọ̀ gàdú ọ̀rẹ́ tójú wa ni wọ́n padà wọ Jerusalem ọlọ́run wá pa yóò ṣàwù láṣẹ ibi kan pa àwọn bàdé ìsirayélu láṣẹ nígbà tí wọ́n bá fẹ́ ọbẹ̀ tó lọ́ba fúnlẹ̀ kí wọ́n wọ ẹnu ọ̀nà rẹ̀ sùjàdá lẹ́ni tó sùjàdá ọ̀dẹ̀rù bá. tí wọ́n bá lọ wípé pítọ̀ tó wọ́n bá wí gbólóhùn yẹn kí lè túbọ̀ pítọ̀ tó òun lẹ́nu pé kó tọ̀ á tẹ́ sòlúbà náà àmàtí tẹ́sẹ̀ ọlọ́run forí ẹsẹ̀ wa jì wá láti sọ wípé sùjádà ọbẹ̀rẹ̀ látòrí kéyẹsẹ̀ láti ọ̀dọ̀ àtúntò fẹ́ lò sí kò sí ṣètẹ́tẹ́ yìí padà á ló ti mọ̀ wùlá ni ẹ wá àti ìkíní kẹsà ẹ ló gbígbà tó sójàdá tí ọlọ́run pàṣẹ fáwọn ọmọ ìsirahàlì pé kí wọ́n tọ mẹ́tòlù mọ́tòsù wọlé ní sójàdá sẹ́sùmọ̀ rẹ̀ nígbà owó borí gúnlẹ̀ là ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀nà yẹn kú wọn àti máa jẹ alásìkò nìyẹn ní ọba ga ò lè wọnú ẹ̀ àfi kọ́ tẹ ẹrù bá kọ́tọ́ pé wọ́n borí rìn wọlé ẹ̀ wọ́n àti wọn kọ́ wọn ní kò lórí وقولوا حصة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين وإذ كنتم تدخلوا هذه القرية فكلوا منها حيث شئتم وبلغوا وادخلوا الباب سجدا وادخلوا الباب سجدا نغفر لكم خطاياكم وسنزيد المحسنين ẹ̀rí kẹfẹ́ ọlọ́run bá pa pé kán wọ ẹnu ọ̀nà ẹ̀fẹ́sì lọ́ba kò sí sí sójà dáa lẹ́ni tí ó tẹ̀rù bá wà ó yẹ kúló náà tí wọ́n máa gbọ́ jáde lẹ́nu pé pítọ̀ tún pítọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé pítọ̀ anẹ́sùtù bàdẹ́ ọlọ́run forí ẹ̀sẹ̀ wájú wa ọba gbẹ̀dú. bí wọ́n ti ṣe ti ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba tọ́lá oníwọ́ wíwọ́ yí ipò wọ̀dà pàlú ìgbà wọn padà wọ bẹ̀ bá ń wọ bí wá kọ ìpàkọ́dà rẹ bẹ́ẹ̀ wọ́n àfi wọ́ lọ sílé. ibi àáta yìí ọlọ́wọ́ ọba yẹn ni kátẹ́gbó nítorí bẹ́ẹ̀ ọ̀dà ká wọ́n wá fẹ́ ìdílé wọ́n fi pàkọ́ sílẹ̀ wọ́n wá ń kọ́ bẹ́ẹ̀ tí wọ́n fi wọnú lé. ìsèdí kan sọ pé pítọ̀ tó wọ́n bá ní pítọ̀ tó yéèrò làwọn ní ìdí àdéhìí àforíjì kankan. gbogbo eléyìí ti lọ́dún lọ́dún bá kọ́rọ̀ wọ́n ṣe ń di ẹ̀. afáwọn àtúnlẹ́fún àtàṣe wọn di ọlọ́wọ́ tala àdìgbò bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run sọlọ́run sọ wípé bàyìnà ha ọ̀hárọ́bà tó náà léyìn àrùbá yìí lọ sàdẹ́nà yẹn ti owó lómìnà ọ̀rọ̀. ilẹ̀ mímọ́ yẹn a máa tẹ́lẹ̀ wọ̀ fún ọ bóyá ogójì ọdún wò rí bẹ́ẹ̀ wọ̀ tó yẹ pé dàí máa mú wọn. ọ̀tá wú àrùbá yìí lọ sàdẹ́nà àtúlẹ̀sà bá fi wọ́n sọ̀rọ̀ yìí. ìdà ìkó wá mú wọn tí wọ́n rí lójú kan náà nínú ẹ lànàbí musa ti papòdà ló ti jáde láyé nínú ẹ òun ni haruna ẹ̀gbọ́n rẹ̀ tó ń jáde lẹbi ọba ló ti jáde láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ṣe gbé wọn rí kọjá fọtí yẹn nígbà yẹn. ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n padà jáde láyé ọ̀pọ̀ ó ti gbé yé sí ìdíyẹn gbàgbọ́ wa ní gbogbo ọdún yìí pé yóò sá wọn bá tó ta wọn ó gbé wọn ó gbé wọn dìde kejì bí ẹ dìde òun lọ wá padà wá sí ẹtí darí àlámọ̀rí àwọn tó gbà pa lẹ́yìn àtẹ̀bí musa alayhi salatu wa salam ọjà tó kó lọ padà gba al-ardul muqaddasa tààtọ̀ kọ́ wáyé ní ọjọ́ ìjọba asọ̀bọ̀ alẹ́ gan pẹ̀lúgbà tó fẹ́ sí ìlú yìí tó fẹ́ wọ ilẹ̀ yìí ọ̀run fẹ́ wọ̀ báwo ṣe tó rùn bá wọ̀ báyìí. a sátọ̀dé lábọ̀ sí. àbáǹtì mọ́ sátọ̀dé ń tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ àwọn yẹ̀wù ní kọ́mi sátọ̀dé síbi. ẹ̀gbọ́n gbà pé nígbà tó lọ́dọ̀ tí wọ́n ní o wọn nígbà tó lọ́wọ́ ọba tó ti ṣe wàhálà tó rẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀dà sílẹ̀ àdúgbò tó wà nú ẹ̀ ọba fi ṣèbí síjọ sátọ̀dẹ̀. tí sátọ̀dẹ̀ bá máa di àwọn gidi yọ wà sọ pé àbí sátọ̀dẹ̀ ló ti dé. wọ́n ní wọ́n pa sí yóò ṣàwọn òṣèlú yìí pé tó ti ké sóòrù yìí pé wọ́n pa mí láṣẹ ni wọ́n pa wọn náà láṣẹ bóòrù ti kóra rónìyàn tó ìpadà nílẹ̀ yìí gbà ọwọ́ afáwọn dúkìá òbítíbitì dúkìá níbẹ̀ gbogbo àwọn dúkìá yìí kọ́rọ̀ múri lánàárì fọlámúta tìlí ẹ wáyé pé nínú àwọn kẹtọ́ lọ́wọ́ bá fi lánàárì sàlẹ́sà tí ò sí fáwọn àtẹ́bí tó ṣáájú nìyẹn ẹ̀rí kò ti tọ́ lọ́wọ́ sọ́lọ́lọ́ àlè àlè òjìrè wa ẹgbẹ́ wọn fún mi láwọn kankan náà fáwọn àtẹ́bí tó ṣáájú nínú ẹ̀ wọn náà ní dòṣòtò mi rọ́ọ̀ bí mo sì rọ̀ tẹ̀sán ẹrù jẹjẹ wọn fi ṣàtìlẹ́yìn fún mi ó kó sùn kan tí màá fi débi kan kí bẹ́ẹ̀ wọ́n má jẹ òun bímọ. gbogbo òṣèṣì wọn ò ní lójútùmọ́ wọ́n sì kó sùn débi kan. bákan náà wọ́n tún gbé ilẹ̀ kalẹ̀ fún mi kọ́ máa jẹ́ fún sì dáhùn tó rọ̀ kọ́ máa jẹ́ ní dáhùn àti kírun á sì lè fi sè mọ́rọ̀ dábàá láǹfààní àti lómi. nínú ẹ̀ ọ̀hún ni pé òfin lásìlẹ̀ àlùkọ́dẹ́ ni àwọn ọ̀rọ̀ tí wọ́n ti lẹ́tọ̀ọ́ fún mi. tọ́lá àwọn àdébí tó nì tó bá jagun tó ṣẹ́gun tó kẹ́rù tó kẹ́rù ewu dábì mọ̀kọ́lọ́wọ́ ọba ti gba tẹ́ dáadáa yìí ti sẹ́ rírí lọ́wọ́ òní gbogbo gbọ́rọ̀ òkú yẹn jọ. kọ́wá bẹ́ẹ̀ lọ́wọ́ pé kọ́ ogun tó ti jà mo ti jà ó ọrùn ogun tí mo ń gbọ́dọ̀ ọlọ́run ti gbà á lẹ́sẹ̀ fún mi. ìmọ̀lẹ̀ ọwọ́ àwa láti sẹ́fẹ̀. àwa gbé gbogbo àwọn kẹyẹ lọ nígbà tí ọba ti sábò sí nínú ẹ̀ nínú ẹ̀ ìdíje ọlọ́run ni ó gba nẹ́bí kọ̀ọ̀kan wa máa gbé dìde sí ìjọ rẹ̀ ìdábẹ́ mi ti yìí ọ̀rẹ́ mi ti gbogbo ayé yẹyẹ inú rẹ̀ òun ni máa ń sara wọ́n fún mi níjà wá mi tẹ̀lé kí n sọ̀rọ̀ tó ní kí n tún ẹ kẹ́nu èmi ànẹ́bí ọlọ́run ti dà lọ rẹ̀ níbo ni wọ́rọ̀ tó fi ju láì sá lọ sallallahu alaihi wa sallam táwọn àbá àti wọn ń sàlàyé rẹ̀ lẹ́kùnrin bá bẹ̀rẹ̀ báyìí wọ́n máa sí àwọn kéèkì lórí ẹ̀ àdébí sọlọ bá àyọ àdìsọlá òun nìkan lọlẹ mú yẹn. ẹ wá nígbà tó kó àwọn ẹrù yìí ìyàwó gàdẹ ìmù ó kó àwọn dúkìá yìí jọ kọkọrọ ọgbọrọ yìí lánàárì wá sùn mọbi tí ìmọ́lẹ̀ ó ti gbé fàlámùtà sí ìmọ́lẹ̀ ọwá gbé àwọn àlùkò kọlà sí gbogbo ìgbòlóòlù. ẹ ti ṣe jàmbá eléyìí náà ló jẹ́ kan lára àwọn tí máa ń fàyà sàárè fún yẹn ọrùn tó òpin fún ni kéèyàn lọ jí mú bẹ́ẹ̀ alọ́jagun kó ṣe bá gbòòrò wọn wá sí sọ pé wá lọ jí mú òun ń pè ní alùpùpù lónìí ó ẹ̀ṣẹ̀ nílá kẹnu àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ni pépé tí ọba tún bá lórí ẹ ọ̀rọ̀ yẹn ní oníwájú Ọlọ́run bá tún fáànù ọgọta àrà ọjà tó máa so kùfà tí yóò fi rí àtàrí jẹ nígbà tó ọba ti kó àwọn ọ̀rọ̀ yìí lẹ nígbà tí ọba ti jà bá di iná òkè iná ọwọ́ àgbẹ ọ̀rọ̀ tí kòkòlòkòlò yóò ṣàwọn bíi ẹ̀yin náà jagun. tá a kọ́rọ̀ gbàdá jagunlẹ̀ yìí jàmbá bẹ́ẹ̀ ka se ti jàmbá lóye ọba ké ní gbogbo àwọn aṣojú nù fámìlì kọ̀ọ̀kan káti ma gbàgbé méjìlá ni wọ́n Ọwa abẹ́rẹ́ sí ní gbàlùkà àdélọ́dọ̀ ibi àwà pẹ̀lú ẹ nítòótọ́ àìsí ìsàlágbòsí àìsí ìjàmbá ó yẹ máa wá ní ìsọ̀rí ìdílé sí ìdílé. dị àti ọwọ́ ibi ti ọwọ́ gbogbo àwọn ìdílé láàrin ọmọ láàrin báyìí lóun já sojú ẹ̀wọ̀n bí àwọn eléwé ìgbàgbọ́ àwọn sahara tí wọ́n máa ń sewé ìgbà ẹnìkẹ́ jáde ilé wa afẹ́bólè fún àwọn ọba wa eléwé ìgbà yọba méwé ìgbà yọba fi mọ gbogbo ọlọ́run ti dé tọ́ba ti lọ́dọ̀ ẹni kan kẹ́bí àwọn èèyàn tẹ́ bẹ́ẹ̀ wọ́n ti máa sọ owó fúnra wọn ìrọ̀ wọ́n pa ọ́ lórí mọ́rẹ́sì bàbá mi ìjà ìṣòwò ní máa mú gbogbo gbà bàbá mi ní máa mú gbogbo gbà tí wọ́n bá ti sí kẹ̀kẹ́ tó ìbá ti tẹ̀lé ojú báyìí délé wọn lọ ìkọ̀sẹ́ni tí ò tẹ̀lé ojú báyìí. ìyẹn ti ní àwọn ọ̀sẹ̀ tó wọ́n sọ ọ̀sẹ̀ tó kótó ni pé wọ́n lọ wọ́n dé yọ̀ báyìí bóòlù ẹ̀sìn pé ọ̀rọ̀ ìwé ìgbàdé àwà àfa àbúdá náà ló nígbà tí ìwé ìgbà òde àpárọ̀ títí fa yàrá tó lé pé ìyá yẹn lọ sí mọ́kà báyà láti èdè àbí ìjọba níjọ́ ni wọ́n ti kẹ́rù wọ́n ló pé wọ́n bá kẹ́rù mọ́kà wọlé síbẹ̀ wọ́n ti wọ́n níjọ́ yẹn wọ́n ti wọ yàrá nìkẹ́yìn. wọ́n bá ní wọn lọ kú kẹ́ nínú nínú yàrá yẹn. ṣùgbọ́n lè yẹ ṣẹlẹ́wọ̀ ìgbà ó bẹ̀rẹ̀ sí gbàgbé àlọ́wọ́ ìdílé kọ̀ọ̀kan aṣojú fámìlì kọ̀ọ̀kan bó ṣe ti fọwọ́ rẹ̀ ńlẹ̀ pọ̀ bọ́ náà pépéléwé ìgbàlè ti sọ ní ẹgbẹ́ àti bí náà léwé ti fún lọ́rùn tọ́wá ẹgbẹ́ òjì kílédéwé fún lọ́rùn gbogbo yóò bá yà àbí wọn ló gbé ọwọ́ rẹ bá lẹ̀ mọ́ ọba sọ wípé nọ eléyìí òjì ti gbé kásẹ̀ máa dára wa láàmú alùpùpù ló lọ ìgbà ọrùn tó táwọn àìwọ ló jì torí bẹ́ẹ̀ jábàdọ̀rọ̀ yọ fẹ́ bá a kiri tètè lọ mú wa ìyẹn náà wò rí pé ọ̀ká tuntun ọba lọ sí ewu tó dàbí orí màálù góòlù ẹwọ ẹwọ owó ni o ti pọ̀ sí góòlù pa tó lórí màálù orí màálù tó wáyé pé góòlù ti rẹ̀ wọ́n ní kó dà náà wọ́n ní ojú méjì tó lè fi lẹ́kẹ́ ní pẹ́pẹ́ àti àwọn èyí fẹ́ẹ́ bá mi nígbà tí yóò ṣá wá gbà ọ wá gbé síbi àwọn ọ̀rọ̀ ogun yẹn bí náà ṣe dé nìyẹn iná bá gbé e tọ́lọ̀ ò ti gbà á lẹ́sìn kò sí. ọlọ́run bá wá ń sọ ilé àdéhùn فإنها محرمة عليهم أربعين سنة يسيرون في الأرض. قال فإنها محرمة ọlọ́wọ́ tẹ lẹ́dàá wá sọ pé pàtẹ́ nígbà tẹ sọ pé ẹ ti jihadi yẹn ilẹ̀ yìí ilẹ̀ lérí yìí ẹ̀ wá ní wọn bẹ́ẹ̀ odidi ogójì ọdún ni dàí kó mama mi dàí làbúdẹ nílé wọn bẹ́ẹ̀. ọlọ́wọ́ bá wá ń tẹ̀bí musa lọ́kẹ́lé ṣé pé fàlà dáńsá alẹ́ ní ẹlẹ́fà á ti fi é mákàdú jẹ́ nípa àwọn kòkí jíjẹ́ tẹ́sílẹ̀ àtàlù lè Musa aleyhi salam wọ́n bọ̀ kẹ̀jẹ́ ń pa wọn mákàdú jẹ́ torí bọ́lọ̀ tí wọ́n ti kà lẹ́nu yẹn wọ́n lè rí tẹ̀yìn ó kọ́ sínú tẹ̀sírẹ́ àyẹ̀wò ìbáwọn yẹ̀wò díwí ìbẹ́ńdó tẹ̀sán sọ yìí sísàlàyé ìdójútì wọn àti bí wọ́n ṣe máa ń ya apasọ́lọ́wọ́ àtòjíṣẹ́ ọlọ́run ti sàtẹ́bí musa àti àwọn àtẹ́bí ọlọ́run tó tún wà pẹ̀lú ẹ̀. ó tún sàlàyé báwọn yẹ̀wù sí bí wọ́n ṣe máa ń síwọ́ tí wọ́n máa ń kọ̀ tí wọ́n ń tẹ̀lé tí wọ́n tún kọ̀ wọ́n láwọn ò jihad. ẹbí wọn wá padà lẹ wọn ò lè ṣe sùúrù nípa àwọn ọ̀tá wọn ò lè bá wọn jà kó ṣe bá tẹ́lẹ̀ ọlọ́run ọba òṣìṣẹ́ ọlọ́run ọba sì bí ó sì wà láàrin wọn ẹni tọ́lọ́run ọba bá sọ̀rọ̀ pẹ́ láàrin wọn àyẹ̀fẹ́ ọlọ́run ọba pẹ́ láàrin wọn ní ẹ̀dá rẹ̀ lásìkò gbáyé ìyá nẹ́bí musa alẹ́ sọlá tó sẹlẹ̀ àdébí ọlọ́run kẹ́ sọ àlùkáwà àdínkù ẹ̀jẹ̀ àà ẹ̀ lọ jàjà yìí ẹ̀jà pítápítá kẹ́ wọlé lérí ilẹ̀ mímọ́ yìí àtìlẹ́yìn pẹ̀lú yìí ẹ̀yin lẹ́yìn jẹjà ọjà òní jẹ yìí wọ́n ti tún gẹ́ mi tó tọ́lọ́wọ́ bá ṣe kọ́ta wọn ti tètè rà ṣé ìwọ̀n fáwọn yóò yẹ kí gbogbo àwọn ọ̀sẹ̀lẹ̀ yóò yẹ kí wọ́n lè gbọ́ sàtẹ́bí fún sáwí àlẹ́sọ̀lọ́dọ̀ sẹ́lẹ̀. àtúbọ̀tọ̀ yìí làwọn yẹ̀wò ni. irú yàtí fún àwọn oúnjẹ gbogbo ẹ̀wọ̀n gẹ́ ni. bó ṣe tẹ̀lé àtàwọn sọ́jà rẹ̀ sínú alágbàlagbà ló wú omi táwọn náà sì rí báyìí gbogbo ẹ̀wọ̀n rí sọ yẹ kójú wọn tu ẹ̀rí dípò bẹ́ẹ̀ bọ́lá àwọn ọ̀jágun nígbà wọn ò ní kú ọ nílẹ̀ mọ́tàlì àwọn àwọn lè jagere ìgbé mọ́tàlì làwọn bá wà ẹ̀rí ìdójú tí wọ́n wá padà rẹ̀ sí gbogbo ayé ẹ̀rí bẹ́ẹ̀ nìsí àwọn yẹ̀wù yẹ̀ wà sí ọwọ́ sí lọ nílẹ̀ àádẹ́sùn kàdójú sí wọ́n dùn. ọ̀hẹ̀ si gbogbo ayé wọ́n wá rí ojú ti tó de ibi lójú ti ká ní ti ha alẹ́ yìí tẹ̀síndì ẹ̀ bá rí ibi nílẹ̀ bá wù. ẹtí tẹ̀sí sí ẹ látàárọ̀ sẹ́ni sílẹ̀ o. gbogbo tó gbé yọ kí sọ la ìgbà táwọn ará ẹni gbá ah, ẹ wà ara rẹ wọ́n ṣe rí ah, ẹ wọ́n bọ́ ṣe rí ayẹlẹ́rìí ẹ̀dá gbọ́dọ̀ kò kọ́ sí. ìdójútì wa jẹ́ táwọn yẹ̀húdì yìí ìdójútì yẹ̀ wá débi pé ooru. sọ. So, orú ọ̀ adé bá wọn fi lójú fi yẹn ṣàpẹ́ tó rú bá dé àtẹ̀sí tá à ń fi ṣe yẹn àtẹ̀sí tó fi ṣe yẹn ta láàyè ra wa fọ́ngbà yẹn. bákan náà pẹ̀lú àìbọ̀kẹ́ tí tún bẹ fún ọ fún wa ń jẹrẹ fún náà. àwọn darí wọ́n wá jẹ tó ṣe yí pé wọ́n rí ìkórira lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó hánà bọ̀ dáhàrà wọ́n ti tọ̀ táwọn ọlọ́run pẹ̀lú wọ́n ṣe ṣùgbọ́n kò yẹ wọn ipò bẹ́ẹ̀ kó tó wọ́n tó máa sọ náà ni pé nánú àbẹ̀dẹ́rù ńlá ni wá á lè bá òun wọ́n ní ọmọ ọlọ́run làwà ìfẹ́ ìfẹ́ wọn gbọ́ tí wọ́n bá sọ àgbà ọmọ ọlọ́run làwà àyẹ̀fẹ́ ọlọ́run ni wá ọlọ́run wa tẹ ọlọ́run kọ́ bá ní ojú wọn jẹ́ ojú tọ́lọ́run ti sọ dọ́gbọ́ ọlọ́run sáwọn kẹ́ ọlọ́run wá ní kí ìgbéjìlẹ̀ sáànù ọlọ́run kọ́ máa jẹ́ tiwọn yóò wọn láàárọ̀ báyìí. orí wà tó wọlé dájọ́ lé wọn lórí pé kí wọ́n gbére sínú náà ti ṣe bẹ́ẹ̀ jẹ́. kà fún wa ọmọ àtẹ́bí ádámọ̀ làwọn méjèèjì ọlọ́run bá wá kọjú dàtẹ́bí sallallahu alaihi wasallam ibi wà tó alẹ́ yìí ní àfẹ́lẹ́ ádámọ̀ bilhaqqi ibi kọ́rọ̀ makọ́rù bàdà. Thank you. ولم يتفضل منا قال إنما يتقبل الله من المتقين ọlọ́run ọba wa ń sọ lẹ́ni tí ń ṣàlàyé wàhíìmọ̀ àkìmẹ́tìlìmáwẹ̀ àbúrú àpadà sí ìlú ọ̀sẹ̀ ẹ̀gàn àbòsí ọlọ́run sàlàyé rẹ̀ nípa ìró àwọn ọmọ méjì tí ádámù fi ara rẹ̀ bí alẹ́mi sọlá tó ṣẹlẹ̀ àwọn ọmọ méjèèjì náà ní kọ́ńtílà ìyẹn kàtàbílà àti hábílà àti hábílà bó o ti káyífà àdá àhàdúrùmọ́ alàlùhárì ọ̀pọ̀tálà o. báwo ni káyífà àwọn méjèèjì ló ti lọ wà lóru sí kejì ẹ̀ tó wá pa báwo ni yá nà alẹ́ yìí lẹ́ni tí ọkẹ́ ti ó fi sẹ́ nípa ìdára tọ́lọ́run ọba ṣe fún un. àti bọ́lá wọn bá ti gba nǹkan ìsúnmọ́ lọ́wọ́ ọba tẹ́lẹ̀ yẹn ṣe nítorí ìtọ́lọ́wọ́ ọba. ọwọ́ apàdàjà pípẹ́ ni sí apá yẹn. fáńsàlì mọ̀kútóòlì tẹ̀bọ̀ bá sọ pé kọ́ọ̀tì là pa ámìlà. ẹni tá a wá sọ jèrè pẹ̀lú pé gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ ọgbẹ gbọrọ ẹni tó pa á kò wá wà ní dẹ́fẹ̀ tiẹ̀ ẹni tó pa ẹ̀ kò padà sọ́ọ̀tù ó padà lẹ́ni tó padà láyé àti lọ́rùn olùlọ́wọ́ ọba àlejò aláwa ń sọ fàtẹ́bí sọ́lọ́lọ́wọ́ àdìwọ̀ sẹ́lẹ̀ ń pé pè náà báwọn ẹni tí wọ́n bá ń dọ́tẹ̀ tí wọ́n jẹ́ lẹ́gẹ̀ tí wọ́n jẹ́ oníkèéta oníkèéró. àwọn ọmọ ìyá àwọn ẹlẹ́dẹ̀ ọ̀pọ̀ nínú àwọn yẹ̀wò ní àtàwọn akẹgbẹ́ wọn tí wọ́n jọwọ́ bá ní fún wọn nírò àwọn ọmọ méjì dàtẹ̀lẹ̀ ádámọ̀ bí tìkẹ̀ jẹ́ hámìlá tìkẹ̀ jì jẹ́ kọ́mìlá ọlọ́dún ọ̀sán àdé ìbílẹ̀ bá àbúlá ádámọ̀ bí ní hàpọ̀. Thank ولو يتقبل من الآخر ولو يتقبل من الآخر لا قال لا أقتلنك قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين. torí bẹ́ẹ̀ ni àtẹ́bí bá ní ka ìtàn òtítọ́ yìí bá ní kà fún ọ gbogbo ẹ̀ tó bá gbogbo ẹ̀ máa dọ́tẹ̀ tọ́fẹ́ bá pẹ̀ gan tóun lè fẹ́ farajọ àwọn Yahud àtàwọn akẹgbẹ́ wọn máa ń fún wọn nírò ìtàn àwọn ọmọ méjì ádámọ̀ síkẹ́ jẹ́ hábílà àti gọ̀mẹ́ẹ̀lì máa ń fún wọn nírò rẹ̀ pẹ̀lú òdodo ìyẹn ní pẹ̀lú alámọ̀rí tí ò ní rojú tó tí ò ní rọ́ndún tí ò ní ìròyìn tó tí ò létí tí ò ní gbòòrò torí bí àlùkòrò ádìdì tẹ̀ olùkùnkiri dọ̀rọ̀ lọ́wọ́ ọba gbọ́dọ̀ sọ wípé ìtẹ̀hádà lọ́wọ́ alùpọ̀sọ́sùn lè há kù ìtẹ̀síwájáde dàlùkòrò ádìdì òtítọ́ ni àtọ̀rọ̀ bí sọlọ́wọ́ bá tún sọ wípé dáhùn náà kó sùn alẹ́ yìí kàdé bá àwọn òfin àwùfà àwọn àlàáfíà sọ̀fúnra nẹ́bì ìró owó pẹ̀lú òdodo àtọ̀rọ̀ bí sọlọ́wọ́ bá sọ wípé dáhùn náà kàdé bá àwọn òfin àwùfà bọ́lá àtẹnì yìí sákèrè sí ìṣẹ̀dá nǹkan ayé ìṣẹ̀ òtítọ́ ni má tẹ̀ sí gbọ́dọ̀ àwọn kiri yóò. nítorí àwọn méjèèjì yìí ta ní kó fún tẹnìkan nínú àwọn sálàf ni wọ́n sálà nípa lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti lé fún fàtẹ̀lẹ̀ ádá ó ti lófin fún wípé àwọn ọmọbìnrin rẹ kọ́ máa pàmò àwọn ọmọkùnrin rẹ ìdọ̀rú ọmọ ọdún ìyá kẹrin ò lè fẹ́ra wọn ṣùgbọ́n ayé tẹ́ bẹ̀rẹ̀ gbà yẹn ni. wọ́n láti kọ́lu ṣùgbọ́n tí wọ́n sọ náà lórí pé wọ́n ti ìkúlẹ̀ kọ̀ọ̀kẹ́ sí Hawa tọ́ba kúlẹ̀ yóò bí bíbí ìkúlẹ̀ kan akọ̀kan abòkan. ọ̀gá náà yóò sàwùjú òun dáhà nàìjíríà tọ́ba sí akọ̀kẹ́ akọ̀kẹ́ níbi ìkúlẹ̀ àkọ́kọ́ tọ́ba ti ìkúlẹ̀ kejì ó tún wá sí akọ̀kan akọ̀kan àwa mú akọ tìkúlẹ̀ àkọ́kọ́ lọ́ọ̀fà fún abo tìkúlẹ̀ kejì abo tìkúlẹ̀ kejì wọ́n fẹ́ra wa àti akọ tìkúlẹ̀ alákọ̀ọ́kọ́ báyìí láti ẹ̀dẹ̀ ádámù ọ̀sẹ̀ ṣe àlẹ́ ìsọ́lá tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí òfin ọlọ́wọ́ pàbó ṣe rí nígbà yẹn nígbà tó ti fẹ́ dáṣẹ́ tẹ̀rẹ̀ ní. ẹ wá rí ẹni tó jẹ́ kókó hàbí ẹ̀ ẹni tí wọ́n fi pẹ̀lú hábí láti méjì díẹ̀ tàbí mọ́tò tàbí mọ̀tán wọ́n jẹ́ ní tó rẹwà fáìn ẹ wá rí ìbejì ti kọ́fíìlà wọ́n wíìlà òun rẹ̀ wá kọ́ èyí tí wọ́n jọ wáyé rẹ̀ kan náà ìyẹn kọ́fíìlà ó fáìn ti hábìlà ó fáìn àwa là kù lára wọn. ẹ̀rí kọ́fíìlà wa ní ẹ̀gbọ́n èyí tí wọ́n jọ báwọn jọ kẹfẹ́ lù wọ́n fẹ́ tó torí ti fi hàbílà yọ ọ̀pá yìí. anabi adamu aleyhi salatu salam aba lálíkà anabi adamu bá kọjá lẹ́bi àbọ̀ ọ̀pọ̀ ọ̀hún náà sọ ni. ọ̀dà bí wọn lọ bá wà lọ́dẹ̀ mi bíbi tẹ́bi jẹ́ bàbá yìí tí wọ́n jáde bí ọlọ́run lọ́ wà lọ́dẹ̀ mi ọ̀yẹ́ jábà wò bọ́. ẹ̀yin méjèèjì ẹ̀fín kẹjọ ti tẹ́ ẹ̀fín kéde kẹjọ ti tẹ́ ẹ̀fín súnmọ́ ẹni tí wọn bá gba ìjọsìn rẹ tí mọlẹ bá wá láti sẹmẹ tó bá gbé tí lẹ bá gbé láti sẹmẹ tó ajá fi wí pé ẹni yẹn ló ti yàwó wọn ti fi hàbí yẹn òun bá kó kiri ní ẹni òfin tìjọ ọkọ gàdé òfin tìjọ sílẹ àwọn ẹlẹrẹ ló wá bó ti di ní ẹni méjì yẹn. láti sọ̀rọ̀ àyà alọ́kùnrin tó rẹ̀ wáyé hábìlà lónìí. kọ́bílà ọ̀yà wọn lè fún kéde jẹ́gun níjọ́ bílíọ̀ ní kéde jẹ́ ni ẹ. ẹ lórí wa lé bá pa ẹ tán àti àti ti máa ibùdó àbí látọ̀dọ̀ àbá àdìgúnmọ́. ó ní wọ́n kọ̀ jálẹ̀ pé obìnrin fẹ́ arákùnrin rẹ̀ tí wọ́n jọ jẹ́ méjì gẹ́gẹ́. ṣùgbọ́n pàṣẹ àti adámọ̀ ń pàṣẹ pẹ̀lú bí ìdí ọ̀gbìn ó kú lẹ́ni oṣù tó ìkúlẹ̀ ní ìdí ọ̀yẹ̀. wọ́n ṣàlàyé bá ti ṣàlàyé lákòókò yẹn. nígbà tẹ́lẹ̀ adámọ̀ dẹ́ kí lọ fún kí fẹ́ ilé yìí bá ti kú lára wọn ilé ó ṣe. Jíde mi ọ̀fẹ́ ẹni tí wọ́n fi pẹ̀lú rẹ̀. Àbí làǹtọ̀ fẹ́ mu. Tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ tí wọ́n fi pẹ̀lú mi. Wọ́n ní kò sí wọ́n jọ. Ẹni wọ́n fi pẹ̀lú mi fúnra mi sẹ́yìn tí mi kì í di fèrè ìta. Ẹ ò fi bàbá kọ̀ọ̀kan pé ah, ah, ọmọ mi lọ́ọ́ da tó báyìí. Bí wàá tó wàá ah, lọ fèrè ìta, mo ti bẹ̀rẹ̀ sí iye tí ọmọ rẹ̀ yìí torí bẹ́ẹ̀ èyí tí wọ́n fi tẹ̀lé òun yìí lòun lòun wọ́n fẹ́ kẹ́ o à ebi náà lọ́kọ́rin àbíjèjì bá bàjẹ́ ọba já sí ilé ti àbí ìlọ́lọ́wọ́ ọba gbà àgbòlò owó wa ń tẹ̀ wọ́n ti sí ẹ̀ lọ fún wa ọlọ́wọ́ ọba wọ́n ti yẹ lọ́lọ́wọ́ ọba tọ́lọ́wọ́ ọba sọ wípé ìdìkọ́sọ̀ bá kòrò bá àná nígbà táwọn méjèèjì fi nǹkan ṣe jọ sí láti fi túnú lọ́wọ́ pé ta lọ́wọ́ àlọ́nà. wọ́n wá gba omi ìhà nínú ti ṣe jọ sí iye àgbo yẹn ilé ṣe láti tẹ́lẹ̀ ṣùgbọ́n kàn bí tóun fi irúgbìn lómi ti jọ sí ilé òun gbé ọyà.

nígbà tí òye kan béèrè wípé ẹni tí ń fáyọ̀ ọlọ́run ọba lọ́lọ́run gbàjọ́ sí í díẹ̀ ìdẹ̀mọ́ yẹn takọ̀ balùwọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹni ẹni tọ́lọ̀ máa gba ìjọsìn tó ní òye tó fáyọ̀ ọlọ́run tó ṣe lọ. ẹni tó bá fáyọ̀ ọlọ́run tó ṣẹ̀rẹ̀ ọlọ́run máa gba ọdún ìjọsìn ibùdó àbí hàásìm látọ̀dọ̀ àbí dàbídà wọn lọ sọ báyìí pé la'an astayqina anna Allaha tí mo bí mọ àmọ̀dájú nínú alájọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala qad taqabbala li salatan wahidatan tí mo bá má mọ̀ dájú kọ́lọ́ ọba gba ìrọ̀ ẹ̀yọ̀ kan tó nínú mi ti kí. a àhábò ilẹ̀ ìjà mi lè tó ṣe àgbọ̀lọ̀ fàájì fẹsí jáyà tó ń lọ́wọ́ àjọ rẹ̀ lọ. àwọn olùdarí ọ̀sẹ̀ lẹ́sẹ̀ lómi lọ́wọ́ ni ọlọ́run tó ń fi kí o ó yẹ ọgbọ́n náà gbà lọ́wọ́ afa kini bẹ fa tọwọtọ ọba alijọ la pẹpẹ ìtẹ̀bọ́ yẹn sàkọ́sálò wọ obìnrin alẹ́wọ̀ tẹ̀lé ẹni tọ́lọ̀ mo máa gbà jọ sí ẹ̀ tí ó gbà tẹ́ ẹ̀ tí ó gbà nílé rẹ̀ ẹni tí fáyọ̀ lọ sófò àwọn àgbẹ̀ tí fáyọ̀ lọ fún oṣù àwọn ìgbàlè sórí bẹ́ẹ̀ kọ́ bí ìgbà wọn dájú àfọwọ́ àbújá ọ̀gá rọ́jà ó ti mọ bá má pàdá nítorí ọ̀yọ́ wọ́n kà só ọlọ́run gbà lọ́wọ́ rẹ̀ ah, kódà yìí ti bẹ̀rẹ̀ sí ní ayé ìgbà tó ń lọ́wọ́ àwọn ayé lọ. ìgbà tó wá tẹ̀lé rí wípé là á fòtò láti mẹ́k máa pa ẹ́. ṣèbí ìgbà kan bá pa ẹ́ ṣe fún náà tọ́lọ́ ní fẹ́ ẹtùfẹ́ tọ́sẹ̀ yẹn náà ẹtùfẹ́ gbogbo ẹ̀ papọ̀. yẹ wá gbà fún yín pé ìtàkàkà ìlà ìyá yẹ dàgbà ní àkókò láti ìgbà àgàbí máa wà ní ilẹ̀ ìyá yẹ àti àkókò láti. àkókò láti. Aha ẹ wá ní àbí ó wá lọ fún ọdún ìlú ìgbésí ọlọ́pàá mi tó o bá jẹ́wọ́ rẹ sí mi pé wà pa mi máa ádẹ̀dì bá fèrè ìyẹ́yẹ́ ayẹyẹ àti àkókò rẹ. èmi ò ní jẹ́wọ́ sí ọgbẹ́ mi fẹ́ pa ẹ́. sẹ́wọ̀n ẹgbẹ́ bẹ́ẹ̀ kọ́ dá sẹ́mi sọ́kùnrin ọ̀sán lápò wa pé kẹ́ni méjèèjì bá jọ láyé ẹni lẹ́ni wọ́n. إذا تواجه المسلمان بسيفين المسلمين بابين دارهم فلوداهم وكلاهما من أهل النار عبدنا في يدنا اليوم أو صحابة واثق لرجل إن الله صلى الله عليه وسلم يقول هذا الحوار àtijọ́ ọ̀sẹ̀ ni wọ́n jẹ́ pààyàn ma ọ ọ̀gá lórí kọ̀tùkù kí ló mú tẹ̀lé tá a pa tó ṣe oṣù ìjẹ́ ìjẹ́ ẹ bá lẹ́ni tó pààyàn ọ̀wọ́ lẹ́ àjọ ìyẹn ìbú ẹni tá a wá pa kọ́ òjijì ọlọ́run lọ́wọ́ àtàrà ọlọ́run àti ìdẹ́kù sọ̀rọ̀ ìwọ sọ fún wa bẹ́ẹ̀ ibi tó bá jẹ wọ́n ti fọ́ bẹ́ẹ̀ kábí máa adẹ́sí máa fẹ́ fẹ́ yẹ ti ayé lẹ́yìn tí a yẹ akókó láyé ibi òjì tẹ wọ́n ti fi máa fà ẹ́ torí mi ti ti ti ọ̀sọ̀rọ̀ ọ̀sálẹ̀ àlẹ́ torí mi ti mo ń bẹ̀rù ọlọ́wọ́ ọba tó lè gbogbo àgbáláyé.

رضي الله تعالى عنكم قد وعيب الله وفي الله الله قرآ إن كان لأشد الرجلين ولكن ضناعه التحرج يعني الورع ولتاريخ عديد ثم كنت على نوع نوع جاي ايه قول اللي تقابل لا ọ̀rọ̀ yẹn ò ní ìgbéyà ṣùgbọ́n ojú òjò kó ṣe bẹ́ẹ̀ kó ṣe kó ṣe tó bọ́dá àwọn ìṣàkàrọ̀ oúnjẹ ìdí àtàjẹ ìbẹ̀rù ọlọ́run ló síbẹ̀ ìfọ̀tọ̀ wájú ọjà ẹjẹ́ á máa jù kúkú yóò dùn fún mi ìlú ṣùgbọ́n wọ́n bá náà wọ́n lé torí ló ṣe rí lẹ̀ pẹ̀lú hadith ìdáàbò wa fún wa lẹ́ẹ̀kẹ́ yẹn àtẹ̀gbẹ́ wa bí tó akọ́dún mẹ́gbà wa wọ́n ní sáà lóbi lọ́dún wa kọ́ ọ̀sọ̀ láti kó wàhálà ọ̀sùnmẹ́ rọ̀jì ọlọ́run nàdà áyì ó ní èmi jẹ́ bíbí òṣìṣẹ́ ọlọ́run sọlọ́lọ́wọ́ àlùkálà ọ̀sọ̀ láyé ṣe ìnáhà tàtàkùnù mi ó ní wàhálà kẹ́ máa wáyé alùpàá yìí ló fi há ẹni tó jókòó nígbà tí wàhálà yẹn bá délẹ̀ kẹ́yìrú mílẹ̀ sọ̀rọ̀ alórí yẹn tó wà nínú lọ wàlùkọ́ ni ẹni tó wà wà nínú òní kẹ́yìrú mílẹ̀ sọ̀rọ̀ yóò lórí yẹn tí rìn lọ wàlùkọ́ ẹni tí wọ́n rí ìyẹ́ wọ̀ kẹ́yìrú mílẹ̀ sọ̀rọ̀ yóò lórí yẹn tí ń sáré lọ. ọlọ́wọ́ àtàwọn ìgbé àfàrà àyíká. دخل علي بيتي فبسط يده إلي ليقتلني أبي دخل علي لغيري àbí ká ti sọ fẹ́ nìkan bá wọlé tìbí sa orí ní àwọn orí nìkan nìkan bá wọlé tìbí lọ́wọ́ àtẹwọ́ ti fún òfẹ́ parí kọ̀kọ́ ọ̀la kó kábínì àyà ó ti kú sí ìyá ọ̀sán fún ẹ̀ wọ́n ti àbí ọmọ ádámù kàlọ́ má dábọ̀ tá a fẹ́ fi káńsára yọ̀ wẹ̀ àbí. tí wọ́n lọ́ fà dé ní ọ̀pá torí ti bẹ̀rù ọlọ́wọ́. wọ́n ní báyìí tí wọ́n fi ti gbèsè àwáyé ọ̀nà hadith yà àti hasan. ìwọ́n wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti lẹ́jọ́ gbèrò kó lọ́ bọ́ padà kó ọba lẹ̀ ẹ̀jọ̀ wọlé. bẹ́ẹ̀ ló ń gbà tiẹ̀ ẹ̀fẹ́ lórí kọ́ ọ̀pá ọwọ́ tẹ̀ ẹ̀yà rẹ̀. wọ́n ní ìsìn أريد أن تبوء بإسمي وإسمك وتكون من أصحاب النار وذلك جزاء الظالمين olùtọ́lé mi ni mò ń gbèrò kọjá sí pé wọ́n gbèsè mi àtẹ̀sẹ̀ rẹ méjèèjì ló gbèrò ìwọ́n máa dẹni tí ó wọlé ní máa gbé wọn lọ sókùn bá ikú mi. eléyìí jẹ́ ẹ̀rẹ̀ sí àwọn alábòsí ìwọ́n sì ti wà lára àwọn alábòsí ní yẹn. àbáwọ̀ àkàlẹ́ ìfúnná fúláṣí àti bùjáde àti dọ̀hán àti bọ̀dáàdà àti sùdáì. wọ́n ti tún bọ ọmọ fẹ́ kó bí ẹ̀sẹ̀ bí àti tiẹ̀ ìyẹn ti ẹ̀sẹ̀ pípa mi àti ẹsẹ̀ rẹ ti ń bẹ lọ́rùn rẹ ṣáájú ìgbà yẹn yẹn ni kò ti dẹ́ṣẹ̀ kó tó pa bí ẹsẹ̀ yẹn máa wà pẹ̀lú ẹ̀. ẹsẹ̀ tí wàá bẹ lọ́rùn tèmi gbà tó ti pa bí átúwà lọ́rùn ẹ wọ́n ti túmọ̀ rẹ̀ nìyẹn. mo wá fẹ́ kọ́ rẹrù ẹsẹ̀ méjèèjì. ọlọ́run àlejò lọ́wọ́ sọ wípé. فضوى عمله نفسه قتل أخيه فقتل فأصبح من الخاسرين bẹ́ẹ̀ni rẹ̀ ọ̀sẹ̀ lẹ́bi ẹ̀ ọ̀sẹ̀ nífẹ̀ẹ́ fi rẹ̀ ẹ̀sìlájà àtàtú fẹ́mi islam ọ̀rọ̀ ìdúró ní lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ẹ̀ ní a láti ẹ̀ burú ọwọ́ àtẹ̀síbẹ̀ ẹ̀mí rẹ̀ nípa pípọ́ pọ̀pọ̀ ọ̀yá rẹ̀ ṣíṣe àbí pọ̀pọ̀ dáná lọ́ba pa àgbà àbẹ̀lẹ̀ lọ́pọ̀ kiri ọwọ́ àwọn àgbẹ̀lẹ̀ kan pàdánù. iye ní ibi ẹ̀mí rẹ̀ ṣe lọ́sọ̀ọ́ fún un sí láti pé kọ́ ọba pa á wá àtìsẹ́ni yìí ṣe fún. afáyé kò jẹ̀lé ẹ̀kú wọ́n nígbà tó fẹ́ pa jàálà yẹn ti wí ó ń kọ̀ wú ọ bẹ̀rẹ̀ sí tẹ ọrùn sí. omi tí kò sí pé wa kọ ìbílísù wa yọ ọjà àbàkẹ́jáde ọwọ́ á gbé orí rẹ̀ sínú òkúta ó fò òkúta fọ́ ọba dẹ ẹ tó wọn náà ti gbókùn dáadé ẹ kọ́ bá fi pa ìkejì rẹ̀ lórí. náà wọn náà ti di ní ìbílẹ̀ tuntun kó dáàbà lọ́nà ọ̀pá rẹ̀. torí ìjọ olùsúná ìfọ̀mọ̀ yóò ti ti kẹ́ ń pa aláṣẹ nígbà tí ọ̀sẹ̀ ti nọ́pá yẹn kò sí rírí bì kẹ́ òun àkọ́kọ́ ẹ̀ jọ́ pa yẹn ọmọ mi ò ti pa. ìbílẹ̀ tuntun àti àṣeyẹ lọ́wọ́ sọ̀rọ̀ kẹ́ lè gbé dáàbà jáde ẹ̀ Ah, ìwọ ni àtọ́rọ̀ ọ̀rùn báyìí lóun náà ti gbé orí ìkejì ẹ̀sìn ní òkúta rẹ̀ ọba bọ̀ lónìí. ibùdó àti hásì wọ́n abdullahi ibùdó wàhá ọlọ́dún abdulrahman ibùdó zayd ibùdó abdullahi adé àbí olówó orí rẹ̀ láti pa ọ̀fẹ̀fẹ̀ rẹ̀ lílẹ̀. kọ̀bọ̀ bí ó ṣe ṣe ìbílẹ̀ ṣùgbọ́n ṣe ọba ní kí ọbẹ̀ ṣe náà ọbẹ̀ pa ní ni ó ti gbé àpáta yìí òkúta yìí ó yá ju olú lórí ọba ó sì fi fọ́ orí ẹ̀yẹ káyẹ káyẹ. Ìbílísù bá tún sáré lọ bá Hawa ó lè rẹ̀ Hawa oníkọ́bílà ó ti bá Hábílà ó. Ẹ̀rí Hawa àti ọmọ òbí jẹ́bẹ́ láti èyí òkú rí. Hawa náà bá sọ pé wáyé àti ọmọ àti ẹ̀fọ́ kí ẹ̀rẹ́ wọn tí wọ́n pè ní ti fà kò sí ìyé rárá pé pé ìwọ́n tó ọba dá lábúrú láwọn èèyàn mọ́lẹ̀ ọ̀gá rẹ̀ ní ẹ̀wọ̀n. yóò sì máa wà lọ́rọ̀ ẹ̀ títí ayérayé àwa béèrè pé kí ní jẹ́ pépà kí ni wọ́n tó wí gan. ìbílẹ̀ sùn bẹ̀rẹ̀ títí sàlàyé kí jẹ́ pépà fún àwa ó ní ọmọ ọdún ọkọ rẹ àbí ìlọ́mọ nílé ìjẹun bá látò nílọ onílé mọ́mọ́ onílé yíra padà àwa ikú má lè yí tó ìbílẹ̀ ti wọ́n lè àwọn abẹ́rẹ́ sí ní pariwo tó fi lọ wọlé bá dábọ̀ ké wọ́n á ní kí ló ṣe ọ́ kò lè sọ ọtí ẹni lẹ́ẹ̀kejì kò lè sọ. wọ́n ní ìgbàwọ́ adé lẹ́ẹ̀kejì tí ó lè sọ wá ní àá. ọ̀ pariwo kí ló ṣẹlẹ̀. wọ́n á sọ pé ṣẹlẹ̀ tó wọlé ni débi lè tó àgbà bọ́wọ́ yìí. wọ́n lé ìgbà yẹn kan fún aláṣọ àbílẹ̀ ọ̀kan kiri àdìkọ̀ bí ìwà padà wà bẹ́ẹ̀ tó padànù láyé àtìlọ́ bọ́ọ̀ ló lè padànù nínú hadith àtúlẹ̀ ìbùsùn ọ̀dí ọlọ́run tààrà àdìkú lọ. wọ́n lè òjijì ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àdìsọ́lá òní láàrín ọ̀sán ló dá إلا كان على ابن آدم الأول إبن الشريعة àbí kó jáde pé ìyá ẹsẹ̀ ìpànìyàn yẹn ìpínsí ẹ̀ máa jẹ́ sí ọmọ ìlàfẹ́. kí ló máa ní àtẹ̀wò káàdà áwùwà làbọ̀ láti tẹ̀lé ọ̀pọ̀. ìpànìyàn kí lórí ẹ̀sẹ̀ lọ́wọ́ àwọn pẹ̀lú ọkọ̀ dá láti tẹ̀lé pẹ̀lú ọba tí wàá lè láyé làwọn ẹ̀ gbọ́dọ̀ tọ́ra ní bí a máa dájà fún dáálẹ̀. gbogbo àwọn abúlé níbi díà àwọn onídàkúdà ojú òsì tẹ́lẹ̀. gbogbo ọjọ́ tí wọ́n bá ti ṣe lákúrú yẹn wọ́n á jẹ́ tuntun máa fún ẹ nípa ìkàgbọ́ ìgbé ẹ̀sẹ̀ ni o ìgbé ẹ̀sẹ̀ dáadáa. káyọ̀rí nínú ẹgbàá wa mi ìbùdíjà rírì sọ́ba lọ́sọ̀dọ̀ àbúlá ìbùdó wọn lọ sọ pé kó sori burúkú tó tó àwọn ìyàwó lè yẹ kan alákùnrin kan èyí tó ti pé ọjọ́ máa dámà tó pa arákùnrin rẹ̀ torí wọn ọ̀tẹ̀ jẹ́lẹ̀ rí ṣáájú ẹ̀ àwọn ajáde dé láti ṣàyà òun tó ti lórí ibú ẹ̀ ilé orí o gbogbo ẹni yóò tí wọn bá ní wà ń pa ìjọba ìdàlùkẹ́yà náà yọ gbà pé lábúrú tọrọ lọ kọkọ jáde àbúrò ayẹ lẹ nígbà tó kọ akẹ́kọ̀ọ́ tó náà ni ó ti ṣe é bóòlù wọn lè ṣe kò tó kọ ọlọ́run bàbá àtàlọ́rù bọ́ọ̀lá yìí yẹ mọ̀hámù fi láwù nílé yorí yàwù kẹfà yòówá rí náwó àtàlà yìí. nígbà tó pa akẹ́kọ̀ọ́ túbọ̀ kó ló ti máa ṣe. ọlọ́wọ́ bá wá sí ẹyẹ kẹ́nẹ́kẹ́nẹ́ kẹ́sì dé ìyẹn bẹ̀rẹ̀ sí ní wúlẹ̀ ìkejì ẹyẹ kẹ́nẹ́kẹ́nẹ́ yẹn kú ni ọwọ́ amẹ́kọ̀ọ́ kejì ẹ̀ láti rí ọwọ́ wúlẹ̀ lìyóríyàwó kẹfà yòwárí táwọn àdàlẹ́ rẹ̀ kó lè fi ẹ̀kọ́ yíyé báwo ni ó ti po ìhòòhò arákùnrin rẹ̀ yìí bó ni ó ti po láti rí ọ̀yà. ọwọ́ àtọ̀kọ́ máa ń bèè mí kí ló dé sí lágbára kébìrẹ́ ẹni ṣe gẹ́gẹ́ bí ẹ̀yẹ gẹ́gẹ́ ìṣẹ̀ṣẹ̀ fún kejì rẹ̀ tó kú yìí kékeré wa kó arákùnrin mi tó kù yìí láti lè kí rọ́ọ̀pù ẹ̀kọ́ báyìí. ọwọ́ àpàlàdé ti ń sàbábọ̀ ọ̀sùnjẹ́ yìí pẹ̀lú sábẹ́ẹ̀dì tí ó ti sáájú tí wọ́n lọ sí máa wọ̀n sàkáàbà. wọ́n lè gbà tí ẹni ìkú náà ìyẹn tàbí ó fi ilẹ̀ sórí ilẹ̀ lásán kọ̀ọ̀mọ́ bí ó ti sùn. lórí ìjà ìpínlẹ̀ òun padà wá fi ẹnẹgẹ́dẹ́ méjì hàn táwọn méjèèjì jà tó ń para wọn. ìkejì wa fẹnu gúnlẹ̀ orí kejì rẹ̀ àtẹ̀sẹ̀ orí kejì rẹ̀ mọ́bẹ̀ ọjà pẹ̀lú. ìgbà wo wáyé wáyé aa ah, owó ọmọ tó wá gbogbo ìkejì wúlẹ̀ látijọ́ yìí. wọ́n yẹ kí mi náà ti ṣe kí ojú ṣe kú yìí. ọwọ́ àtúntà àbámọ̀lẹ́ ìbàyẹ̀ àlè ìbúdà mi pé kèsì tó wọ́n sọ̀rọ̀ àwọn pa ọmọ abẹ́rẹ́ ti di rọ́ọ̀fẹ́ bò ẹni tó lẹ́ wá pa ẹni méjì rẹ̀ yẹ kàn ní ìyẹn náà fi sọ pé àwọn máa fi kú mi o tí n lè ṣe bẹ́ẹ̀ yẹn yìí ṣe kí mi náà wọ arákùnrin mi kúrò láti ọmọ abẹ́rẹ́ ti di sàkábà lẹ́yìn àdánù lọ́tẹ̀lẹ̀ sàkábà lẹ́yìn ó tún kó àyẹ̀fẹ́ ó tún di wàhálà sí lọ́rùn kọ̀ọ̀ọ́ ọ̀pàdánù tó sábà wọn lẹ́yìn ká ló báyìí ká ẹ̀sìn àǹfààní ìbéèrè lẹ́yìn ìṣàkóso. Thank you. gbólóhùn halaka wọ́n lò fún Musa àti Haruna o. lọ́ba náà. So, yeah, I was ẹ ẹ nítorí ti olè wa wọlé báyìí ẹ wọ pẹ̀lẹ́ ó bẹ lórí ẹ má jà náà ike ọ̀rọ̀ yìí tí wọn mú wa fún wa nípa ọ̀rọ̀ tó kù wọn sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ ọgbọn ọgbọn ọgbọn ọjọ́ Ọlọ́run ọgbọn ẹ ẹ ní kékeré yàtọ̀ sí lórí nítorí ẹ̀rí àtẹ̀bí wa ń gbé ìyọ̀gbọ́n rẹ̀ ló lẹ̀. ọ̀gbẹ́ àlẹ́ ìgbọ́dọ̀ tó lọ lẹ̀ lẹ̀. wọ́n lò bẹ́ẹ̀ pa ẹ̀ ìyẹn ló fi pípé yẹn bá ta ó kú sí ọ̀ lọ́wọ́ ilé ìta ìyẹn ti kú ní ìṣẹ̀lẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ pàtàkì ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹbẹ ti kẹ ọ̀rọ̀ wàhálà ìgbé wàhálà àwọn tẹ ẹ kọ́kọ́ ti dára wọn tó wọn ti dára ẹni bẹ ti bẹ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ kọ àwọn àbí ràbí kọrí ọmọ ìyá bí tó ti di kọ́kọ́ tó dára wọn àbí kí irú ìlú ìlẹ ìlẹ lọ pé ìtẹsẹ ilé ìlẹ lọ pa òṣèlú ìlẹ ìlú ìlú òṣèlú ẹni tó bá wọlé náà ó tó bá wọlé ẹsẹ̀ ilé tó bá wọlé ẹsẹ̀ ilé pátá ìyẹn fẹ́ gbẹ̀mí ẹ̀ ìyẹn tó títí ìyẹn bá ta ẹ̀ kódà kó káwọn olùkọ́ sọ fún yín pé ó ní ohun tọ́lọ́ ọba àdìgbà lásìkò pẹ̀lú ìfẹ́ àti ọlọ́dà ẹ̀rọ lóbi rẹ̀. gbà á lọ́sí lọ́lọ́sọ̀ kò sí gbà á lọ́sọ̀ kò sí sọ àlùkọ́sọ̀ nípa ọlọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni